سبحانه وتعالى عما يشركون أشهد أن لا إله إلا الله شهادة يحلم ورحمته ويخاف عقابه وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله أوصي نفسي وإياكم بتقوى الله قال جل عن مثله يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة إيمان اعلموا أن خير هدي هدي نبيكم صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار معاشر المسلمين افتتحنا في الخطبة الماضية كيفية استقبال رمضان وكيف كان سلف عليهم رحمة الله كيف كانوا يستعدون ويستقبلون لهذا الشهر المبارك وبينا لكم أن من هدي نبيكم صلى الله عليه وسلم أنه كان يفطر الصوم في شهر شعبان كما صح ذلك عنه من حديث أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها وكذا من حديث أم سلمة رضي الله عنها وارضاها واعلم عباد الله أن العلماء رحمهم الله تعالى جعلوا من باب استعدادا لرمضان أن يكون من فاته صوم من صيام الماضية أن يقضيها قبل دخول رمضان فلذلك صح عن أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها قالت كان يكون علي الصوم فما أستطيع أن أقضيها إلا في الشعبان فلذلك عباد الله بادروا بقضاء ما فاتكم من الصيام وبادروا بالفدية وبادروا بالقضاء إذا كان أنتم من أهل القضاء وبادروا بالفدية إذا كنتم من أهل الفدية عباد الله فخطبتنا اليوم إن شاء الله الواحد القهار نسميها التخلية قبل التحلية عباد الله اعلموا أن ربكم سبحانه وتعالى جعل لكم مواسم الخيرات وفي هذه الأوقات تتضاعفت الحسنات وتغفر الذنوب واعلموا أن من كان يغتنم بهذه الفرصة هو من تخلى من الذنوب والنسيان قبل دخول هذا الشهر أي ذلك يقول ربنا تبارك وتعالى وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون على الله بارئوا وسارعوا إلى التوبة قبل دخول رمضان واعلموا أن من دخل رمضان بذنوب ممكن أن لا يغتنم بفضائل والخيرات في رمضان ولذلك كانت ليلة الطلب أنهم كانوا يتوبون إلى الله عز وجل في شهر شعبان استقبالا لرمضان كذا وجدنا في الصحيحين أن الله عز وجل أمر جبريل عليه السلام وعلى نبينا عبد الصلاة والسلام أن يشق صدر نبيه صلى الله عليه وسلم قبل الإسراء والمعراج وقال يقول الله المسلم أترى قرب وكاد صلى الله عليه وسلم ẹni tọ́lọ̀ wọn bá máa jẹ́ ìkẹ́ fún wa ọlọ́mọ ní sàlẹ̀ kó kí á lè fún ànábì rẹ̀ àti àwọn sọ̀hábà àti gbẹ́ni tí máa ń tẹ̀lé ànábì sọ́lọ́lá àwọn sálámà tí ó lè jẹ́ ọ̀kẹ́ yára táwọn náà kúkọ nínú àwọn òbúdé pé wọ́n máa fẹ́ na wọ́n ti jẹ́ pé dúkìá àtọwó kò lè sáǹfààní àpèjì ìrọ̀rùn pẹ̀lú àtẹ̀mọ́ subhanahu wa ta'ala nìkan ẹ̀wọ̀n yà mẹ́sìn àwọn tí wọ́n àti ìgbà Allah subhanahu wa ta'ala fúnra wa kápáyà ọlọ́run bá wa ní kọ̀rọ̀ ní gbangba àti ní gbogbo àlámọ̀lù ọ̀tọ́pátá kálíbà wà nílẹ̀ ní tọ́lọ́wọ́n bá pèsè àlùjànnà lẹ́fọ̀n tó tó bá sọ̀rọ̀ jẹ́nà tó bá sọ̀rọ̀ sọ́bà lórí ọ̀rẹ́ ìjẹ́ nínú mùtàbí àlùjànnà kò ní ẹjọ́ bá wọn kọ́ àjọba náà jáde kan wọn ní ọkùnrin bàbá kọjá a yẹ díẹ̀ lórí nǹkan tí a ń bá bọ̀ nípa ọ̀rọ̀ ọ̀run asọ́kọ̀ bí yìí nílẹ̀ níta ara a padà rí nígbà tó bá yẹn jọ̀rọ̀ Ramadan tàbí àwọn ọ̀rọ̀ Rahman káwọn kúkú wà lórí dáadáa àwọn sọ yìí pé bóòlù ni àwọn tẹ́lẹ̀ àwọn ẹni rí bí afẹ́ká fi ẹ̀sìn jọ ti wá bóòlù ni wọ́n ti mẹ́fà jẹ Ramadan akílẹ̀ àrẹ̀ wípé Ramadan tí àwọn ẹni rí gbà níjó ní kì í ṣe ìpayà kíláàsì kíláàmù ní máa mú àwọn ṣùgbọ́n aṣọ àwọn nǹkan tí wọ́n máa ń ṣe tí wọ́n máa ń ṣe tí wọ́n máa ń ṣe sọ́mọ̀ sọ́mọ̀ máa ń bọ̀ kó pàṣẹ tí kú lórí eléyìí náà lórí wípé àwọn sọ́làfù sọ́ọ̀rẹ́ fún ọmọ sọ́ọ̀rẹ́ ara nípàdé wọn fún ọmọ sọ́ọ̀rẹ́ akẹ́kọ̀ọ́ tó pọ̀ níbẹ̀ àwọn ó sì tàyè dé ìdí ìbáwọn ṣùgbọ́n wọ́n kẹ́kọ̀ọ́ nínú òṣìṣẹ́ Allah subhanahu wa ta'ala àmbọ̀wà afọwọ́ ní nǹkan tó yẹ ká pèsè rẹ̀ fún ọmọ sọ́ọ̀rẹ́ òun àwọn ààwẹ̀ eléyìí tí ó ti kò wá ru ní rọmọdọ́nù tó kọjá ní ọdún ìṣẹ̀lẹ̀ yìí pé ìdí kan tí ẹ̀sì fàyè gbà ìlọ́pàá táwọn ìpẹ̀rù lágbòdúwe tí obìnrin tí oṣù rẹ̀ ó dé wá obìnrin tẹ́jú máa tó dé wá obìnrin tí àwọn wọ̀nyí Allah subhanahu wa ta'ala ó ṣe rúkṣọ̀ ó ṣe ẹ̀yẹ fún wa pé kí wọ́n fi àwẹ̀lẹ̀ àtẹ̀kù bẹ́ẹ̀ náà ni bẹ́yà ẹnì kẹsíkejì ààrẹ kẹsíkejì ló mú nínú ọ̀pọ̀tà nǹkan lọ ìgbà bàbá fún ni o ààrẹ kẹsíkejì ló fi mẹ́lẹ̀ ni o tó fi jẹ́ púpọ̀ láǹfààní kọ́ gba àwọn ọjọ́ kan nínú àwọn onímọ̀ ní nínú abẹ́ bá ń pèsè lẹ́fọ̀ òun náà ni kéèyàn ò gbìyànjú kéèyàn ó san àwọn gbèsè yìí ó dodo ẹnu ọ̀nà tí a máa ń gbà àtọ́ gbèsè àwẹ̀ ẹnu ọ̀nà tó fẹ́ kò sí láì dìgbò yàn kí àwẹ̀ ẹ̀dùn tó lọ kó sọ̀ lọ́rọ̀ yẹn gbèsè ìgbèsè nítorí kí torí pé ìyá wa aṣọ ọdún yẹn lọ àmì ọ̀gọ́ ha ìyá yìí ni kẹ́rẹ̀ yẹn fún un aláyẹ sọ mọ́ máa ń jẹ àwẹ̀ tá a tí a fi ń jẹ àwẹ̀ àti

níye ọjọ́ tí òkú gbà wọ̀nyí àlàyé bọ́ọ̀lù ilé ìwòsàn báyìí àwọn ọ̀sán ìmọ̀ nàìjíríà. bákan náà ẹnì ọjọ́ wípé háìbọ̀ ìlọ́fà ìbò oṣù tí àwọn yọ àwọn ẹ̀jẹ̀ ẹnì ọjọ́ wípé ààrẹ gba lọ tó gbọ́jẹ́ bá ti yá níbi ààrẹ sọ́dọ̀ tó sẹ́kù ńlẹ̀ sí ilé ìgbà rọ̀mọ́dán tó jẹ yọ gbà padà táàrẹ̀ bá ti yá. ṣùgbọ́n tọ́lọ̀ kan náà wáyé ààrẹ yìí náà ni lọ́wọ́ bá lọ ń kọ́ kò sí nǹkan kan tí tọ́ mi kó kà àwọ̀ padà ní àwọn ọjọ́ míì ẹni ààrẹ sì múra àwọn náà parí ọkọ̀sùn kọ́kọ́sùn kò dín náà nílò ọ̀tá tuntun àárẹ̀ ẹ̀ bá lọ. ọ̀wọ́ á gbà àwọn yìí nígbà tó bá tó ta yé lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ tó ń dúró táyì mọ̀ lọ́nà bá mi wọ́dọ̀ gbèsè ní lọ́rọ̀ rẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n bá tán eléyìí lẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n bàbá wa ni ìyá wa á ń yàn dàlá àyà ó lóun ìráàyè ìgbà àwọ̀ tó ń jẹ lọ́sọ̀rọ̀ pọ̀ tẹ́tẹ́ fẹ́ ní wọ́n òun èrà yìí gbà tí èdè ṣàbẹ̀ ọwọ́ àtọ̀ ìlà onítorí ipò tọ́lọ́wọ́n bá fòun sí lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ilá tuntun yé mọ̀ wípé kana Rasulullah sallallahu alaihi wasallam yẹ́sùn lọ́sọ̀ yà á fi ṣàbẹ̀ àbí ìwé ń bá rẹ̀ gẹ́nu ṣàbẹ̀ sẹ́yìn ìjẹ́ tí ẹ̀rọ ìgbà náà bá fi ti pẹ̀lú àwọn ṣàbẹ̀ yàmọ́ra yìí tẹ̀sán wọn. tó bá nàbí náà wulẹ̀ di bíbí pẹ̀lú àwẹ̀ ọ̀rọ̀ ayé kẹfì mímọ̀ ní gbogbo ẹni ọba jẹ àwọn ẹ̀ka sílẹ̀ yìí ọ̀rẹ́ ya dẹ́dẹ́ ẹni kọ́sá wẹ̀yẹ tí ramadan tó di kọ́sá àbáyé àwọn afọ àní ẹni bàbá jẹ pé ọjọ́ ramadan tọdún tọ lọ yálà yóò kọ́lá ìdílé jẹ ní o wọ́n bá padà náà ní o ọ̀wá ṣe bẹ́ẹ̀ látara ìmẹ̀lẹ́ ọ̀làkàkọ́ rẹ̀ títí ramadan mú ìdílé bóòlù ìdájọ́ ọ̀rọ̀ ẹni báyìí wọ́n ní mọ̀ àwọn àfáà ní gbogbo ènìyàn bá jẹ́ wípé túdíyà ní àlámọ̀ ní tiẹ̀ túdíyà ní pé yóò fà láyìn lóúnjẹ nípa àwọn àtúntàgbé yẹn. bá rọ̀ lọ́rùn lásìkò ọ̀mọ̀dọ́nù náà kọsán ṣùgbọ́n a sọ wípé ó ti fi ọwọ́ dẹni bẹ̀rẹ̀ ó ti fi mọ́ ọ̀tà ara sọ ní pé àwẹ̀ nínú ẹni tọ́jà pé wọ́n ti kọ́ sọ ààrẹ padà ni yálà ààrẹ kan ló ti ń náà lé o ọ̀rọ̀ àwọ̀ yìí sẹ́ ọwọ́ mẹ́ẹ̀mẹ́ yìí sèmẹ́lẹ́ sèmẹ́lẹ́ sèmẹ́lẹ́ sèmẹ́lẹ́ sèmẹ́lẹ́ sèmẹ́lẹ́ àwọn àfààní ẹni ẹni tó kò rọrùn méjì wẹ ọjọ́ méjì lọ́jọ́ kan kò ṣeé ṣe àmì sọ pé àmì ní olè níyà papọ̀ ọjọ́ pé ẹ pé mọ̀ ń torí pé ìbáàdà tó mùsàkìlà ìjọsìn ọ̀kan tó dábí ó làwọn ọ̀sìn yẹn ajẹ́pẹ́ ni ó ti ṣe ìfọwọ́lẹ́gbẹ̀rẹ́ fún àṣà lọ́sùn táwọn ọgọ́rùn-ún àwọn onímọ̀ sọ wípé yóò mọ ẹgbẹ́ àwọn padà fún àwọn ọ̀dọ́rùn bá lọ ṣùgbọ́n yóò wà sí bíríà yóò jẹ ṣùgbọ́n yóò tó wá fi àfikún pé ìfún aláìní ló ń jẹ nítorí lè tó bọ̀ wá gbogbo منه بعد مثلا رمضان وان كان اثر على نسال الله جل وعلا ان هو ان يبلغنا رمضان في وعافيه الحمد لله رب العالمين نحمده سبحانه وتعالى ورسوله ونثني عليه وهو اهله ولا نقص ابدا فضلا عليه بل هو سبحانه وتعالى كما أثنى نفسه وكما أثنى به رسوله صلى الله عليه وسلم عباد الله قال جل وعلا يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا إلى آخر الآية عباد الله توبوا إلى ربكم سبحانه وتعالى قبل ما مجيء هذا الشر المبارك لماذا؟ لأن نبيكم صلى الله عليه وسلم كان يقول يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إلى الله وأستغفر له مئة مرة في كل يوم الحديث عباد الله أكثروا من الاستغفار والتوبة قبل دخول رمضان فمن دخل رمضان بذنوب والمعاصي يفوته الخيرات كثيرة فلذلك كان من لدن الطلب الصالح رحمه الله تعالى انهم كانوا يكثرون الاستغفار والتوبه في شهر شعبان نسال الله الذي لا اله الا هو ان يجعلنا من التوابين انه قريب مجيب أقول لك أنا سؤال مسلم ليس فيه أترى إكاد النبي صلى الله عليه وسلم أربعة سنتين إكاد النبي لي kejì òkúta ara tèmi òun náà ní àtẹ́kìlíyà tó kọ́bílà التخليه قبل atekiliya رمضان kobila tekiliya osu ìmọ̀ fúnni ní ọ̀sán ni oṣù mẹ́lẹ̀ ọjọ́ kí Allah subhanahu máa ń tẹ sí ara àwọn ẹni ọlọ́run bá ṣùgbọ́n àwọn àfáà ní àwọn kan bẹ náà ni ṣùgbọ́n ìmọ̀lẹ̀ àtàrà àti wọn kí ló fà wọn ní bí wọn pèsè ilẹ̀ tó kò sì yẹ ọ̀gá pèsè ilẹ̀ wa ni ìbọ́kùn ẹ̀sẹ̀ ilẹ̀ ẹ̀sẹ̀ kéèyàn ronú fún àdàmì àwọn ẹ̀sẹ̀ yẹn Ramadan ṣáàrù mẹ́tọ̀rọ̀ ṣáàrù tọ́wà Ramadan oṣù àforíjì oṣù ìwádìí ìlú pa ọ̀sán ọlọ́ọ̀ba ṣùgbọ́n ìtọ́nà ọ̀bọ̀ foríjì tí ó tẹ̀ lẹ́yìn ọba ti tò tẹ́lẹ̀ foríjì ó dórí Ramadan. àfọ̀ wa ní iṣẹ́ tí àwọn ẹni rẹ̀ ní wípé gbogbo pàtàkì afẹ́ ti sáhàlíyà afẹ́ fi ọ̀sọ̀ sílẹ̀ la ó lè yé wa asọ́tà afẹ́ kó sẹ́sì sáhàlíyà afẹ́ sẹ́kọ̀ọ́ afẹ́ yóò ó ẹ̀dá kò jẹ̀ máa aṣọ tí ọdí àpètà àbátọ tí wọn ò dín rà ọwọ́ àwọn àlọ́ ẹ̀mí ọmọ ẹ̀kọ́ yẹn ti lọ́rùn nù. aṣọ tí èyí ò tí lọ aṣọ tí èyí ò tí fọ èyí á máa lọ bí. táàlì àní lọ torí pé àyè lọsọ ọ̀sọ́ tó ká mọ̀ wọ̀sọ ó jẹ́ pé nǹkan dáa jù ní ká lọ ó lè dáa bòrí. ṣùgbọ́n táàlì àní aṣọ àti ìfọ̀ bá ń lọ àti èrè. bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tí ń pèsè lẹ́kọ̀ọ́ mọ̀ ṣífọ̀ ní máì kó o níbi ẹsẹ̀ ìṣesí àkọsù àrùn ọ̀tá ara nìyẹn gbogbo gbàtí dáadáa ẹ̀sìn ká bá ti ń bọ̀ tọ́jẹ́ bí àsìkò ìyọnú ọlọ́run ọba rẹ ọlọ́run máa ń fẹ́ kí ẹ̀rọ kọ́ bọ́ọ̀lù àwọn ẹ̀sẹ̀ tí ìyẹn ìgbé bọ̀ fún ẹ̀kọ́ bọ́ lẹ́rẹ̀ ìlọ́pàá àtọ́nà fún àfihàn wa lọ síbi ìtẹ̀lójì kan ìtìsọ́rì ṣẹlẹ̀ bọ́jọ́ pété abalẹ̀ ìfẹ́lẹ́ ìjẹ́kọ̀ọ́ kan ó tó wa ní láti ìgbésí ayé ajẹ́pẹ́ ẹnìkan kò ní nígbà tó rọ̀mọ́dọ́ pẹ̀lú ẹ̀sẹ̀ fóun gán mẹ́pẹ̀ẹ́ lẹ́yìn ìfọ̀rọ̀ anabi sọlọ lọ àrọ sọlọmọ kẹrẹ mbẹrẹ sáà àbí wọn kékeré sọlọ tó lọ sọlọ àmàlẹ ọmọ mbẹrẹ lọ́dọ̀ àwọn nba bisayọ mẹfẹ nà nba bọ ọpẹ sọlọ na àrọ sọdọrọ wo ọlọ́run náà pàdé bíríìlì láti inú bọ̀ wọ́n gbàgbé àrẹ́bí sallallahu alaihi wasallam fastakhraja qalbahu ọba mú ẹ̀mí ànábì jáde sallallahu alaihi wasallam má tó bẹ́ẹ̀ jáde wọ́n sàn wá owó owó owó nígbà òde bẹ́ẹ̀ orí kìíní ka sàwùdà nǹkan tẹ̀lẹ́tẹ̀lẹ́ sàwùdà bíi dọ́ọ̀tù dúdú ọmọ fatakọ̀dà máa ń zamzam ọba gbé omi zamzam lẹ́yìn ìgbà náà ọ̀dà padà bẹ́ẹ̀. tí wọ́n ń ha àbùhì èyí tí mo yọ tó jẹ́ dúdú yìí tí mo fomi dáńtẹ́lì fò yìí hábù ṣèyítọ́ ni. ìsí ibi èsù ọmọ connection nẹ́tíwọ́ọ̀kì tètè òbí máa rí ọgbà mú tẹ́gbọ́n mi yóò fi máa rí ọ sílọ̀ náà láti tètè ọ̀dà pé mo yọ kó lọ́kọ̀ wà lórí. ìlú mẹsùn ìdàrẹ àmọ́ ẹnìjẹsùn ìdàrẹ gbogbo wa tí ọ̀dà pátá torí ẹ̀sìn ìjọ jésù fún lè máa kọ̀nà ẹ̀jà nàbí tí ẹ̀ máa rán lọ ọyọ́ kúrò má nàbí sọlá. àwọn ọmọ ìjọba òǹkó wa sọlá ìfọ̀nà ìbẹ̀ sọlá náà alẹ́sùn kódà òun wa máa padà rí orí pa ibi tí wọ́n ti padà dá tí ẹ padà ti ẹ̀ náà nàbí bàyà tí ẹ ti ni nǹkan fàní wípé Allah subhanahu wa ta'ala ọwọ́ ayọ̀ nǹkan yẹ kó ife ń pèsè ànábì lẹ́fún ìjọba ẹ̀rọ. torí káwọn ti bá lọ rè é bọ́ ibi náà ń bá ní wọ́n dàgbà bí ọlọ́run wa fóònù náà sì lè yí dúdú lẹ́yìn ajẹ́pá mọ̀ sọ pé àyíjọ́tàrà bí ọlọ́run kan bá lọ ló dé gbogbo àwọn àfọ́ àbú àwọn àfọ́ ìṣùnkàn tí ó máa sọ òjòrò tí ó mọ̀ sórí àǹdẹ́bì ìlà láti ètò àwọn pa wọn. ṣé mo sáré bí jẹun ní olóògùn ọjà kù ayà ẹ sẹ́lẹ̀ bí tọ́lọ́mọ ti pẹ̀lú díẹ̀ sọ́wọ́n ti sọ̀rọ̀ sọ́lá wàlú. ẹ̀mí ìtọ́fẹ́ tí wọ́n ti náà àlẹ́ bí gàrọ́ tẹ̀lé sí àwọn òmìnir náà. àwọn òṣù ọ̀dà tó jẹ́ wọ́n tẹ̀lé wọ́n sọ kàdébí rà àwọn fáwọn ṣe ìparí sísọ ihe yìí wọ́n ti wá mú sísọ ìgbàgbà wáyé pé nígbà táwọn sáà wá di àtàbí ìtẹ̀lẹ̀ tó di pé ọlọ́run fẹ́ fún ànàbí lọ sí àgbẹ̀sọ̀rọ̀ wọn ní ọ̀rọ̀ ṣù ìrìn àjò tí ànàbí rè lẹ́yìn ọdún kẹwàá tó ti di ànàbí ọlọ́run àtá ọlọ́run bá mú lọ sí baitul maqdis baitul tó mú lọ jibril ìnàdùtọ̀ fẹ́ rìn náà ìnàdùtọ̀ lágbára ni ọlọ́run ọba tún ní kí wọ́n na ọkà nígbà adúlù ẹ̀mí ìdáni sábẹ́ni tí ẹ yọ jáde kò sí èkìkẹ́ ọ̀sẹ̀ ìtọ́ mẹ́rin wọ́n ti pẹ̀lú láti ṣe rẹ̀ kí wàá yẹ bẹ́ẹ̀ ṣe ó ní fàjẹ́ àdùkọ́sí ìbílù wa wá pẹ̀lú tẹ́ǹdẹ̀rẹ̀ tẹ́ àṣùbà tẹ́ǹdẹ̀rẹ̀ yìí ìtọ́wà ń bẹ́ẹ̀ ni ọgbọ́n òye lọ́wọ́ àmẹ́ fàákùrọ̀họ̀ alákọ̀ọ́nù Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú olùdáńdẹ́ jẹ́kùnú rẹ̀ tó kú mọ́ bá tó yìí ọwọ́ àdá ọwọ́ àdá sọ́kà Nabi sallallahu alaihi wasallam ọbẹ̀ àkọ́ ìgbé ibi tó ń lọ ní ìsìn onídìí ọgbọ́n tó pọ̀ ibi tó ń lọ ní ìsìn onídìí ìmọ̀ àwọn abẹ́mọ̀ rẹ̀ rẹ̀ àjẹkùn ọlọ́mọba ń pèsè ànábì ilẹ̀ sallallahu alaihi fún gbogbo tí wọ́n ti jẹ́ dáadáa ajẹ́ pé títà bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bá ń bọ̀ ọmọdọ́ọ̀nù bá ń bọ̀ àbúrò ọmọdọ́ọ̀nù àwọn ọmọdọ́ọ̀nù ó sì gbóhùn bí ẹ̀sẹ̀ tí ọmọdọ́ọ̀nù bá dé oríire ìdòdì kọ̀. ìlú ti jẹ́ pé amúkẹ́nu méjì nínú àwọn ẹ̀sẹ̀ fẹ́tù gbogbo ẹgbẹ́ pàdé ọmọdọ́ọ̀nù pẹ̀lú wọn àátẹ̀mẹ́ jọkìlá pa afọ àwẹ̀ ẹ ọtí mímu ìyá gbogbo ẹ̀sìn fàmìṣẹ́ńdà á ó ní ẹni ọba lè mú ọtí ọmọ abẹ́rẹ́bẹ́ o ọwọ́ àtùmọ̀lọ́ wa kẹsẹ́ nu rẹ̀ ọlọ́run ni wọn ò ní ìjà rẹ̀ gbogbo ẹ mọ wá wo ìmọ̀ mi ṣàtọ́ ti báyìí mo ẹnì wọn gbé ọwọ́ àmú ọtí ní gbogbo ọ̀rọ̀ tí bá ń kiri ramadan jẹ́ ọ̀tọ̀ ni ó ti lè ramadan bọ́ àwọn àwọn àwọn tí ṣe tó ń sí ìrọ̀ àbùdá àwọn ẹ̀mí tí mo ti tó wọn ti gbọ́ ọ̀hún ajẹ́ wípé nínú tá a pè sórí rẹ̀ òun ni kọ́ jẹ́ wípé a pàdé ramadan náà dìde ìlà ìmìnà gbọ̀nàgbọ̀n bàá sí pẹ̀lú pé a ti wulẹ̀ gbẹ̀wú ẹ̀sẹ̀ ẹlẹ́yìn pé a oṣù tí ń kọ́ ìwé èyí ẹ̀rọ ẹ̀rọ ẹ̀tẹ́wọ́ bẹ̀rù tí ẹ̀ bá kápórí rẹ̀ lọ́kẹ́ ẹ̀ ẹ wá wèé mà ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọdé pé rọmọdán yóò mú bọ́ọ̀sì ọlọ́run balẹ̀ nù ṣùgbọ́n àwọn tí ọ̀rọ̀ ọ̀rọ̀ pẹ̀lú tẹ́lá ọlọ́run àti máa tú àṣírí wọn náà ẹlòmíì ìwòkú àti dìnnà ẹ̀sẹ̀ tó ń lo ọ̀rẹ́ ẹni tí ń ṣe tí ń ṣe dìnnà yìí àbúwòkú wòyí nígbà rọmọdán bá dé lọ́sàn-án àwọn èèyàn mọ̀ sọ́dà àgbàwẹ̀ lọ àgbàwẹ̀ lẹ́yìn tó bá tó tóbi tọ́kọ́ tó gbàdá ẹnì bá ń ṣe zìnà ẹ oníṣìnà láti kò tún ṣe zìnà lọ́yẹ̀ ká ẹgbẹ́ mú mi. ṣètọ́n gbọ́ dunkalu fún wa ló fi jẹ́ pé ẹnì tí ó jẹ́ Ramadan ó lẹ́nì tó bá lè bọ́ ẹ̀wù ẹ̀ṣẹ̀ lẹ̀ tó tún bá ọdún wa tún wòye lọ́sọ́ yóò jẹ̀rẹ̀ yàrá yóò mú inú lẹ́yìn káwo àwọn ẹ̀ṣẹ̀ wa kò sẹ́ni tí ẹ̀ṣẹ̀ kúlù bani adam kọtọ ọkọ ìrọkọtọ yìí náà kọwọ àbúrò gbogbo ọmọ àdàbí àdàm pàtà àbí ní ni wọn. kọ́dà àwọn tó wá iná ni àwọn tí wọ́n máa ń tọrọ àforíjì ọ̀rọ̀ ọlọ́run wa. lóun jẹ́ pé kò sí kẹfẹ́ fi gbọ́dọ̀ wá wò ah, ibi àwọn ọ̀rọ̀ adé ọlọ́run lè forí o rárá o. àwọn tí wọ́n ṣe ń tó burú wọ́n pa àwọn ẹni ọlọ́run ọlọ́run tó ń dẹ̀ fún wọn pé tẹ́ ẹ bá lè àpòlè Allah subhanahu wa ta'ala máa ń sọ àwọn ashabul ukhdud قتل أصحاب الخدود وقال رواه إن الذين فتنوا المؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق àwọn tẹ́lẹ̀ iṣẹ́ ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ wọn bẹ́ kótó ìtẹ̀sọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ gbogbo àwọn tó wá gbà pọ̀ lọ́rùn tó náà pé ah, àwọn ọlọ́run lọ́rùn pé ọwọ́ adáná sínú kòkòrò dìgẹ̀rẹ́ ọwọ́ arí wọn máa mùsùlùmí gbà náà wọ́n rí wọn nù tí ẹ ti dáná sí ọlọ́pàá wọn sọ pé àwọn tí wọ́n fìtínà àwọn òmìnir dépò bá wọn tún mọ̀lá ní ẹ̀túbú lẹ́yìn ìgbà tí ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ fún òtù wá túbá ọ̀rọ̀ ni irú àwọn ó jìyà ká ní wọ́n túbá ní gbọ́ èyí kò rí jẹ́ ìjẹ́ àti kò sí ẹ̀sẹ̀ lókùrú gbà ó rùn ọ̀bà sí tó ti ń wọ̀ ọjà mi ìbẹ̀rẹ̀ ayé a sì láǹfààní tí wọ́n bẹ́ẹ̀ ẹ̀wà bọ̀ lánàá gbogbo wa pátá ẹ̀mọ́jẹ̀ fi túbà wa o torí bá a tó ń pèsè ọ̀bọ̀ lẹ́yìn mọ ọlọ́run a jẹ́ wípé ìkẹ́lẹ́ náà wọ́n sọ́lá fún wọn sọ wípé ń òní o ti ní àníyàn tó dá ìrìn ọ̀mọ̀dọ́ mi pé ìyìn ìgbẹ́sẹ̀ wọn ọ̀mọ̀dọ́ ìyàpá náà tí mo ṣe ìyìn ìgbẹ́ wọn ọ̀mọ̀dọ́ eléyìí tọ́lọ̀ ń bá tẹ ẹ̀wà jẹ́ pé kádàrà rẹ̀ bá wà lọ gbáwájú ó padà lọ bá yàrá yé mọ́ èèyàn kó rí adébẹ̀rẹ̀ ògà àásùgbà àdúgbò bẹ́ẹ̀ sí à àwọn àgbà wọn lọ́dọ̀ lọ́sọ̀rọ̀ ọ̀dọ́ ìlú sùdáwọ̀ ẹ̀gbẹ́sẹ̀ wọ kí ló Allah subhanahu wa ta'ala yọọ pọ̀ lẹ́ni tí ó bàtà sí ìfáwọ̀ tọ́wà yọọ pọ̀ lẹ́ni tí ó wà wò kí ni ibi tó ń kó sí nínú ẹsẹ̀ tí ó sì béèrè onímọ̀ òfin àpàdà ṣùgbọ́n orí kan lọ subhanahu wa ta'ala kò sí gbogbo ògbà tí ó bá sílẹ̀ bá ti mọ́ àbílẹ̀ ìṣú ọlọ́run bá níye òkàyẹ̀ sí foríjì ẹnì ọ̀bá ní yóò bá òun pàdé lẹ́nu tó wọn ó foríjì tó wọn ó sì kẹ́ abiyamọ́ nínú àbẹ̀rẹ̀ kọjọ́ kó sì wá lẹ́ni tí ó lè bẹ̀wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ ọmọ ìjà ìdí ẹ̀ṣẹ̀ wọn ọ̀mọ̀dọ́ torí pé ẹni bá fẹ́ẹ̀ wọn ọ̀mọ̀dọ́ gbogbo rẹ̀ táwọn sọ yìí kùrà ní kíkà yóò rí ra táwọn sọ gbogbo dáadáa fẹ́ kó ní tó kúrò ọ̀nà èso òdìdó sí pé ẹ̀mí ò sì dúdú amẹ́yẹ eré ẹ̀dámẹ́ ẹ̀bá tẹ́lẹ̀ pèsè lórí ọ̀rọ̀dọ́ yóò mọ̀ ọ̀rọ̀ fún yóò mọ̀ ọ̀rọ̀ fún torí pé ṣe ìtọ́ kò ní lẹ́kàpá lórí ẹ̀mí rẹ̀ àbí ọmọ nínú àná rẹ̀ ọmọ ìjà wà ní jésù ó ti jẹ̀kùbá lórí ẹ̀mí rẹ̀ wọ́n ti á wà ní ẹni tó jẹ́ pé a lè mọ ẹgbẹ́ rẹ̀ á ti mọ̀ tẹ̀lé وارزقنا اتباعه وارنا باطلا باطلا وارزقنا السنانة اللهم يا وحيد يا قهار إنك سلطان علينا بسلطانك انك على كل شيء قدير اللهم يا الله يا شافي اشفنا واشف مرضانا يا الله يا شافي اشفينا واشفرضانا يا الله يا شافي اشفينا واشفرضانا أنت شافي لا شفاء إلا شفاؤك شفاء لا يقدر سقما اللهم يا ملك يا ديان اهدي بنورنا جميعا وأبلغنا من الفقر اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان في صحة وعافية وسعة في الرزق وطمأنينة ومن ختام لك في الدعاء ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار واعلموا عباد الله أن ربكم سبحانه وتعالى أمركم بأمر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 الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول